àdéhùn àdéhùn àdéhùn àdéhùn means treaty àdéhùn means treaty àdéhùn kan wà láàárín orílẹ̀-èdè méjèèjì. Àdéhùn kan wà láàárín àwọn orílẹ̀-èdè méjèèjì.